ètò yín ètò wa Ògo Ìgbàlà ń tẹ̀síwájú o pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ̀níkejì àpòsù orí tẹlifíṣàn Orísun mo rò pé gbogbo àwọn Ògo Ìgbàlà tí a ti ń fún yín láti ọjọ́ ajé dé àsìkò yìí àti ìtẹ́wọ́gbádùn di òpin ọ̀sẹ̀ mo rò pé gbogbo ẹ̀ pápátá náà lẹ máa bá wa fi ọkàn àti ẹ̀mí yín lẹ máa fi ń bá wa bá lọ ẹ má yí kúrò ní